ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ojoojúmọ́ lórílẹ̀‐èdè òmìnira tiwantiwa yorùbá. ìròyìn ojoojúmọ́ òmìnira IYPDRY òní ọjọ́ àìkú ọjọ́ kìíní oṣù ọ̀wẹ́wẹ̀ ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún àti kí gbogbo ìjọ ènìyàn yìí lè mọ̀ pé olúwa kì í fi idà tàbí ọ̀kọ̀ gbanilà nítorí pé ti olúwa ni ogun náà yóò sì fà ọ́ lé wa lọ́wọ́. ọlọ́run olódùmarè ti bá wa gba ìjẹ́ orílẹ̀-èdè wa padà ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún ọlọ́run olódùmarè ti bá wa gba ìṣèjọba ara wa padà ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ti jáde kúrò lára nàìjíríà kì í ṣe ara nàìjíríà mọ́ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá jẹ́ orílẹ̀-èdè olómìnira àṣejọba ara ẹni òun ni orílẹ̀-èdè tuntun jùlọ ní àgbáyé. orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ni a mọ̀ nínú ìtàn wa gẹ́gẹ́ bí yorùbá kingdom yorùbá nation yorùbá land yorùbá country kò sí ìpínyà kò dẹ̀ sí division ní ilẹ̀ yorùbá under democratic republic of the yorùbá dry ni gbogbo wọn wà. olódùmarè alágbára tí ó ní ipá olódùmarè tí ó ní ipá lójú ogun ọlọ́run àwọn ọmọ ogun ṣe ìparun pátápátá nísìnyí fún àṣẹ agbára àti ipò tí wọ́n ń lò láti jẹgàba lórí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá, ìran Yorùbá, ilẹ̀ Yorùbá, ìṣèjọba Yorùbá, agbègbè àjogúnbá Yorùbá, ṣe ìparun fún gbogbo ìwà ìdúkookò, ìjẹgàba, ìdẹ́rùbani, ìhàlẹ̀, ìgbóguntini tí wọ́n ń dojúkọ ọmọ ìbílẹ̀ Yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwa tiwa ti yorùbá. ọlọ́run olódùmarè àwa márídìí nísìnyìí bà gbogbo ohun ibi jẹ́ pátápátá gbogbo májẹ̀mú ìránṣẹ́ níbi àṣìtáàní gbogbo ìlérí ètò ète àti èrò tí ó lòdì sí orílẹ̀-èdè yorùbá ìran yorùbá ilẹ̀ yorùbá ìṣèjọba yorùbá agbègbè àjogúnbá yorùbá ní agbára tí Ọlọ́run fi ń jẹ́ èmi ni kí ìparun náà ṣẹlẹ̀ sí àwọn ọ̀tá Yorùbá wọ̀nyí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣáájú kókó inú ìròyìn náà ọgbọ́n láti fi owó orí ṣe ibi fún Áfíríkà. Ká ṣọ́ra nípa oúnjẹ tí à ń rà. Lábala àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá kókó tí a ó gbéyẹ̀wò lónìí ni ètò ilé gbígbé àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì ìbàdàn fi ẹ̀hónú wọn hàn. adeleke àjẹgàba ìgbà yìí làárọ̀. orílẹ̀-èdè niger tún ti gbé ìgbésẹ̀ akin. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ inúnibíni kò kan ti àìmọ̀ ìwà hù èyí ló dífá fún bí àwọn ẹni ibi òyìnbó amúnisìn ṣe ń fi ojoojúmọ́ wá ọ̀nà láti fi áfíríkà sí abẹ́ ìsẹ̀rú wọn láìsí ẹ̀ṣẹ̀ kankan tí áfíríkà ṣẹ̀ wọ́n òyìnbó ṣáà ń bínú wa àbí kí ló kan òyìnbó pẹ̀lú owó orí àwọn orílẹ̀-èdè olómìnira ní ilẹ̀ adúláwọ̀ ta ni kò mọ̀ pé àlùwàlá ológbò ọgbọ́n láti kẹran jẹni ọkùnrin aláwọ̀ funfun kan ló gbé àṣírí ọ̀nà rékèrèkè tí àwọn orílẹ̀-èdè amúnisìn aláwọ̀ funfun tún fẹ́ gbà láti máa kó owó ní áfíríkà lọ sí ìlú tiwọn síta wọ́n pe ètò náà ní agbowó orí tí kò ní ibodè lẹ́yìn tí wọ́n ti tan àwọn olórí ìlú ní áfíríkà láti yá owó lọ́wọ́ ilé ìfowópamọ́ àgbáyé àti àjọ ìṣètò owó ní àgbáyé tí gbèsè ti wá wọ ìṣúná wọn lọ́rùn tán àwọn òyìnbó amúnisìn yìí wá dìde pé kí àwọn olórí ìjọba ní áfíríkà wàá kọ́ ọ̀nà tí wọ́n fi ń gba owó orí lọ́wọ́ ará ìlú kí àwọn ìjọba wọ̀nyí lè gba owó orí lọ́wọ́ àwọn ènìyàn tiwọn ní áfíríkà láti lè san gbèsè tí wọ́n jẹ aláwọ̀ funfun ọ̀nà láti da òyìnbó kún ilẹ̀ áfíríkà oko ẹrú tààràtà lẹ́lẹ́ẹ̀kejì ọkùnrin náà sọ̀rọ̀ síwájú nípa bí èyí ṣe jẹ́ ọgbọ́n àyínìke láti kó ọrọ̀ ènìyàn dúdú lọ sí ìlú aláwọ̀ funfun kí áfíríkà lè tẹ̀síwájú nínú oko ẹrú ìgbàlódé lábẹ́ òyìnbó níparí ohun gbogbo ìmọ̀ràn ọkùnrin náà ni kí gbogbo olórí ìjọba ní áfíríkà má ṣe bá àwọn àjọ ayánilówó àgbáyé méjèèjì náà dá òwò pọ̀ mọ́ kí wọ́n má bàa tẹ̀síwájú nínú oko ẹrú lábẹ́ àwọn òyìnbó amúnisìn wọ̀nyí ní democratic republic of the yorùbá dry àwa dúpẹ́ fún òmìnira wa kúrò lábẹ́ ẹrúsìn gbèsè nípa òmìnira wa kúrò nínú ìlú agbésùmọ̀mí nàìjíríà tí ọlọ́run lo mọ̀mọ́ wa olóyè ìyáàfin modúpẹ́ ọlá onítìrí abíọ́lá fún ní ogúnjọ́ oṣù bélú ẹgbẹ̀wá ọdún ó lé méjìlélógún àti ìbúrawọlé fún bàbá wa mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ́ gẹ́gẹ́ bí olórí ìjọba adelé wa ní ọjọ́ kejìlá oṣù igbe ẹgbẹ̀wá ọdún ó lé mẹ́rìnlélógún tí a sì ti bẹ̀rẹ̀ ìjọba wa pẹ̀lú ìdánilójú àlàkalẹ̀ ètò ìṣèjọba tí olódùmarè ti gbé lé màmá wa lọ́wọ́ àwa kò ní lọ sí oko gbèsè màmá wa lálùbáríkà ìyáàfin modúpẹ́ ọlá onítìrí abíọ́lá ti jẹ́ ká mọ̀ pé a ó pèsè ohun tí a bá nílò a ó sì lo ohun tí a bá pèsè àwọn agbaṣẹ́ṣe onímọ̀ ìjìnlẹ̀ àti onímọ̀ ẹ̀rọ tí wọ́n jẹ́ indigenous Yorùbá people IYP ní iṣẹ́ máa wà fún lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè DRY kò ní lọ sí oko ẹrú gbèsè láéláé. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ kí àwọn oúnjẹ àti ohun èlò ọbẹ̀ tí à ń rà ó tó dé ọ̀dọ̀ wa a ò mọ èyí tí ó lè mú aburú wá níbẹ̀ nítorí èyí a ní láti ṣọ́ra dáradára obìnrin kan ni a gbọ́ wípé ó lọ sí ọjà láti lọ ra tòmátì ṣe ló délé tán tó ní kí òun bẹ̀rẹ̀ sí se ọbẹ̀ ló bá rí i pé gbogbo tòmátì náà ni wọ́n sì gún ní nǹkan káàkiri kí ni wọ́n fi gún o ṣé abẹ́rẹ́ ni eléyìí ṣe wá ní kàyéfì o èrèdí tí wọ́n fi gún tòmátì náà ni a kò mọ̀ obìnrin yìí sáà pé ọwọ́ ẹnìkan tí a mọ irú wọn sí àbókí ni òun ti rà á ìgbà tó máa fi padà síbẹ̀ ṣe ni àbókí kan ń kígbe lásán láìsọ ohun tó ṣẹlẹ̀ gan-an a mú ìròyìn yìí wá sí etí ìgbọ́ ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people iyp kí a lè máa ṣe àkíyèsí àwọn ohun tí a bá ń rà pàápàá ní àkókò kúkúrú tó kù báyìí tí olódùmarè máa bá wa ṣí ìdí àwọn agbésùmọ̀mí adúkookò mọ́ ní nàìjíríà kúrò lórí ilẹ̀ wa pátápátá ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dry kò sí àdàmọ̀dì ohunkóhun ojúlówó irúgbìn àdáyébá ni dry fọwọ́ sí àti ojúlówó oúnjẹ pẹ̀lú èso láìsí ìfòyà àwọn nàìjíríà máa tó tẹ́ pẹ̀lú ìjẹgàba tí wọ́n ń ṣe lórí ilẹ̀ wa kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìyá wa ìyáàfin mo dúpẹ́ onítìrí abiola tí olúwa lò láti yọ ilẹ̀ wa dry kúrò nínú ìlú awáyémáṣerere nàìjíríà láti ogúnjọ́ oṣù bélú ẹgbẹ̀wá ọdún ó lé méjìlélógún tí a sì ti bẹ̀rẹ̀ ìṣèjọba ara ẹni wa láti ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún ìbá má ṣe bẹ́ẹ̀ ibo ni àbá wà lónìí ìmọ̀ràn fún àwọn ìyálọ́jà àti àgbẹ̀ ni pé kí wọ́n ṣọ́ra gidi fún ohun ọ̀gbìn oko tí wọn yóò máa rà fún títà àti gbígbìn fún àwọn ará ìlú láti jẹ tòmátì la rí tí wọ́n gún lábẹ́rẹ́ àwọn ohun oúnjẹ èrè oko tó kù ńkọ́ ẹnikẹ́ni tí a bá ká irúgbìn ayédèrú mọ́ lọ́wọ́ kí a rántí pé ẹ̀sùn ìpànìyàn ni o ìjọba afipájẹkàba nàìjíríà ẹ kúrò lórí àwọn ìpínlẹ̀ wa méjèèje ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá DRY. láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá Democratic Republic of the Yorùbá DRY yóò di àpéwò káàkiri àgbáyé látàrí àwọn ohun àrà mẹ́rìírí tí yóò máa ṣẹlẹ̀ lọ́kan òjọ̀kan ní orílẹ̀-èdè wa nípasẹ̀ ọgbọ́n ìmọ̀ àti òye tí Olódùmarè fún màmá wa ìyáàfin modúpẹ́ọlá onítìrí abíọ́lá lára àwọn tí màmá wa ti máa ń bá wa sọ náà ni wípé gbogbo àwa tó jẹ́ ojúlówó ọmọ ìbílẹ̀ yorùbá indigenous yorùbá people IYP ni yóò ní ilé lórí nítorí pé ìjọba orílẹ̀-èdè DRY yóò fún ẹnìkọ̀ọ̀kan tí ọjọ́ orí rẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún mọ́kànlélógún ní ilẹ̀ wọn yóò sì tún ṣe àtìlẹ́yìn fún wọn láti kọ́ ilé náà bẹ́ẹ̀ sì ni ètò yóò wà fún àwọn agbègbè tí ó bá yẹ fún ilé gbígbé ilé iṣẹ́ tàbí fún iṣẹ́ ọ̀gbìn ẹnikẹ́ni kò ní lè kọ́ ilé láì gba àṣẹ lọ́dọ̀ ìjọba DRY bẹ́ẹ̀ ni ìjọba ní láti lọ ṣe àbẹ̀wò sí irú agbègbè bẹ́ẹ̀ kí wọ́n lè rí i dájú pé kò ní sí ìjàmbá kankan fún àwọn olùgbé ilé náà níwọ̀n tí wọ́n bá kọ́ tán tàbí fún àwọn òṣìṣẹ́ tó ń kọ́ ilé ọ̀hún nítorí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó kún ojú òṣùwọ̀n ni yóò máa kọ́ àwọn ilé wa ní orílẹ̀-èdè DRY. fún ìdí èyí gbogbo àwọn ọmọ IYP ti DRY ìgbé ayé ìrọ̀rùn ti dé fún wa ìjọba tí yóò fi àwọn ará ìlú ṣe àkọ́kọ́ ní ìjọba Democratic Republic of the Yorùbá DRY nítorí pé lẹ́yìn Ọlọ́run Yorùbá ni. ìròyìn kan jáde pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ fásitì ìbàdàn ti bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn mìíràn látàrí àfikún owó iléèwé wọn ilé ẹ̀kọ́ fásitì yìí wà ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dry tí ìlú agbésùmọ̀mí nàìjíríà fipá jẹgàba lórí rẹ̀ ìjẹgàba àwọn agbésùmọ̀mí náà ló ń fa ìṣẹ̀lẹ̀ bíi eléyìí ṣùgbọ́n láìpẹ́ yìí tí àwọn adelé wa bá ti bọ́ sí ipò wọn káàkiri olú iléeṣẹ́ ìjọba ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dry àlàkalẹ̀ ètò ẹ̀kọ́ tó yè koro ti wà nílẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni kò ní sí ìfẹ̀hónúhàn kankan nítorí pé àwọn ìjọba yóò ti ṣe ohun tí ó tọ́ tí ó sì yẹ ní àkókò ní agbára olódùmarè tí àwọn ajẹgàba agbésùmọ̀mí nàìjíríà bá ti fi ìtìjú kúrò lórí ilẹ̀ wa ní àìpẹ́ yìí tí àwọn adelé wa bá ti wà ní ipò wọn. ọkàn àwọn akẹ́kọ̀ọ́ yóò balẹ̀ nítorí màmá wa olóyè ìyáàfin modúpẹ́ọlá onítìrí abiola jẹ́ kí a mọ̀ pé kò gbọ́dọ̀ sí ọmọ tí kì yóò ní àǹfààní sí ẹ̀kọ́ nítorí ẹ̀kọ́ ọ̀fẹ́ ni ètò ẹ̀kọ́ máa jẹ́ ní orílẹ̀-èdè DRY àwọn olùkọ́ kì yóò yan iṣẹ́ lódì mọ́ wọ́n á máa rí owó ọ̀yà àti ẹ̀tọ́ wọn gbà déédéé pẹ̀lú ẹ̀tọ́ sí gbogbo ohun amáyédẹrùn gẹ́gẹ́ bí olùkọ́ àwọn akẹ́kọ̀ọ́ pàápàá kò ní lò ju iye ọdún tàbí àsìkò tó yẹ kí wọ́n lò ṣé a ò gbàgbé wípé nínú ọ̀rọ̀ àkọ́kọ́ tí olórí ìjọba adelé orílẹ̀-èdè DRY bá wa sọ níbi tí wọ́n ti mẹ́nu ba ètò ẹ̀kọ́ wípé kí gbogbo iléèwé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dry wà ní títì pa. èyí ni láti lè ṣe àtúpalẹ̀ ètò ẹ̀kọ́ kí ó sì lè rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ṣùgbọ́n jíjẹ gàba àwọn ìjọba ìlú agbésùmọ̀mí nàìjíríà ló fa bí ètò ẹ̀kọ́ DRY ṣe rí títí di ìsìn yorùbá bò wọ́n ní inú dídùn nímú orí yá iṣẹ́ yóò wà fún àwọn ọ̀dọ́ yálà láti ṣiṣẹ́ gbawó tàbí láti dá iṣẹ́ ara ẹni sílẹ̀ ìfọ̀kànbalẹ̀ yóò wà fún ọjọ́ ọ̀la rere lẹ́yìn ẹ̀kọ́ wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ màmá wa olóyè ìyáàfin modúpẹ́ọlá onítìrí abiola ìyá wa ìrọ̀rùn ló bá dé akọ̀ròyìn kan ló sọ fún wèrè tó fi ipá dúró sí oríkọ̀ iléeṣẹ́ ìjọba orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dr àríwá ní ìpínlẹ̀ ọ̀ṣun èyí ni èyí tó pera rẹ̀ ní adémọ́lá adélékè pé ìgbà yìí làárọ̀ bí ẹni tí ó lè yí padà orílẹ̀-èdè dr ti kúrò lára nàìjíríà ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún bẹ́ẹ̀ ni a sì ti gba agbára ìṣèjọba ara ẹni wa láti ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún nítorí èyí ohunkóhun tí ó wù kí adémọlá adélékè máa dáwọ́lé ní ìpínlẹ̀ ọ̀ṣun ní dry ó ń dá ọ̀ràn kún ọ̀ràn ni àgbáyé ti mọ̀ pé dry kì í ṣe ara nàìjíríà mọ́ nítorí náà ìwà adélékè ó ṣe àṣedànù ni ó sì máa jẹ́jọ́ láìpẹ́ lórí jíjẹ gàba tí ó jẹ gàba lórí ilẹ̀ DRY ní ìlú Òṣogbo tètè máa lọ àìjẹ́ bẹ́ẹ̀ ó máa kan ìdín nínú iyọ̀ gẹ́gẹ́ bí ìròyìn tí a náà ṣe sọ Adeleke ọmọ àlè tó pera rẹ̀ ní Yorùbá yìí ń pín oríṣiríṣi ohun èlò fún iṣẹ́ ọ̀gbìn ní agbègbè Ẹdẹ orílẹ̀-èdè DRY lẹ́yìn oṣù mẹ́rin àbọ̀ tí ìjọba DRY ti wà lórí ipò Adeleke ẹ̀wọ̀n ẹ̀ á ju ọ̀bọ lọ bá tún jẹ irúgbìn GMO ní oko lọ́wọ́ ní orílẹ̀-èdè DRY ìwà Adeleke mọ̀ dájú pé ẹ̀sùn ìpànìyàn ni ó máa jẹ́ ẹjọ́ rẹ̀ gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá Indigenous Yorùbá People IYP ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ìgbà díẹ̀ ló kù o Olódùmarè ti fún wa ní ìṣẹ́gun ẹ má ṣe tẹ̀lé olóṣèlú Nàìjíríà Yorùbá kò sí lára Nàìjíríà mọ́ àkàlẹ̀ fún ìṣerere ọmọ ìbílẹ̀ yorùbá èyí tí olódùmarè ti ipa màmá wa ìyáàfin modúpẹ́ọlá onítìrí abíọ́lá gbé fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ètò fún iṣẹ́ àgbẹ̀ láti ìgbà tí ìjọba délé wa bá ti bọ́ sí àwọn oríkò iléeṣẹ́ ìjọba wa gbogbo ní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá democratic republic of the yorùbá dry olórí ìjọba délé wa bàbá wa mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ́ mọ pàtàkì iṣẹ́ ọ̀gbìn wọ́n sì ti ní gbogbo bí ó ṣe máa dára lọ́kàn tí wọ́n sì ń ṣiṣẹ́ tọ̀ nítorí ohun àmúyangàn ní iṣẹ́ àgbẹ̀ ní orílẹ̀-èdè DRY ẹ jẹ́ kí a rántí o ẹ̀sùn ìpànìyàn ló jẹ́ ní orílẹ̀-èdè Yorùbá DRY láti gba irúgbìn GMO lọ́wọ́ ẹnikẹ́ni tàbí láti fún ẹnikẹ́ni ní irúgbìn GMO. tí a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olóríire lónìí iwájú ni orílẹ̀-èdè niger wà látàrí àwọn ìgbésẹ̀ akin tí wọ́n ń gbé láti bí ọdún mélòó kan sẹ́yìn ìròyìn tí a tún gbọ́ báyìí ni wípé orílẹ̀-èdè náà tún ti pa àṣẹ kí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Jámánì ó kúrò lórí ilẹ̀ wọn ní wàràǹṣeṣà omi kì í sàn kó tún bojú wẹ̀yìn ni àwọn ọmọ ológun orílẹ̀-èdè Níjẹ̀ fi ọ̀rọ̀ náà ṣe o ní bí wọ́n ṣe dúró gbanagbana lẹ́yìn àwọn ọmọ ológun orílẹ̀-èdè Jámánì títí tí wọ́n fi wọ inú ọkọ̀ bàálù wọn. àwọn ọmọ orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá Democratic Republic of the Yorùbá DRY kí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Niger kú oríire o nítorí irú àwọn ìgbésẹ̀ òmìnira lọ́wọ́ amúnisìn bíi eléyìí ni inú àwa náà máa ń dùn sí. ìdí nìyí tí àwa ọmọ orílẹ̀-èdè DRY náà ṣe kéde òmìnira tiwa ní ogúnjọ́ oṣù bélú ẹgbàá ọdún ó lé méjìlélógún tí a sì ti ṣe ìbúra wọlé fún olórí adelé wa bàbá wa mọ́bọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ́ láti ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún pẹ̀lú àtìlẹ́yìn olódùmarè nípasẹ̀ mọ̀mọ́ wa ìyáàfin mọ́dúpẹ́ ọlá onítìrí abíọ́lá tí olódùmarè fi iṣẹ́ náà rán láìpẹ́ láì jìnnà ní orílẹ̀-èdè DRY náà yóò lé àwọn jẹgúdújẹrá olóṣèlú ìlú agbésùmọ̀mí Nàìjíríà tí wọ́n ń jẹ gàba lórí ilẹ̀ wa kúrò ẹ̀sìn tiwọn yóò wá burú ju ti àwọn ọmọ ológun Jámánì wọ̀nyí lọ nítorí pé púpọ̀ nínú àwọn aláyébàjẹ́ yìí kò ní lè dúró mú ṣòkòtò nígbà tí àkókò náà bá dé ojú yóò sì ti gbogbo wọn àti àwọn agbódegbà wọn. a ò rí jù báyìí lọ lónìí kí a tó mọ lọ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. ọgbọ́n láti fi owó orí ṣe ibi fún áfíríkà. ká ṣọ́ra nípa oúnjẹ tí à ń rà. lábala àǹfààní orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ètò ilé gbígbé. àwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì ìbàdàn fi ẹ̀hónú wọn hàn. adeleke ajẹgàba ìgbà yìí làárọ̀ orílẹ̀-èdè niger tún ti gbé ìgbésẹ̀ akin. a ò rí jù báyìí lọ lónìí ẹ kú kalẹ̀.